ọba tó tún ṣe nírọ̀rùn fún wa láti tún jókòó papọ̀ lénìí ní ọ̀rọ̀lẹ́ ọjọ́ jímọ̀jímọ̀ tí a máa ń ṣàlàyé fúnra wa àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn wa pàápàá jùlọ láti inú tírà minhajul mu'min ti àfáàwà mustapha murad subuhi kọlọ̀nkúbánisan àfáà tó kọ tírà náà ní ẹ̀san olóore àti gbogbo àwọn àfẹ́ẹ̀sìn a ti jẹ́ kó yọ pé tíráì pẹ̀lú orúkọ rẹ̀ gangan ń tà àwọn kan ni pé àtẹni tó ń sọ̀rọ̀ àtàwa tí à ń gbọ́ kájọ jẹ́ mọ̀mí òdodo olùgbà ọlọ́ǹgbọ́ lódodo torí pé ntọ́lọ́wọ́ bá sọ nínú àlùkùránì òun ni pé kọ̀dé afúláhá alìmọ̀mí náà àsáwọn tí wọ́n bá jẹ́ mùmíní òdodo òrìjínà mùmíní tí wọ́n ti dá wọ́n ti jèrè wọ́n soríire nínú súrátùlì mùmínú náà yẹn náà ọlọ́run wá ń sọ èyí tó ga jù nínú èrè tá a jẹ ọlọ́run já wà nù wọn ọlọ́run alẹ́dínà yẹ̀rì fúnà lìfèrèdáwọ́sà kúmù fi á ọ̀lẹ́dọ̀ àṣé àwọn tí yóò jèrè yìí kìí ṣe péré lásán torí pé láyé ní ìsìn táwọn abára àwọn èèyàn tán lówó lọ kódà a máa rú yẹlẹ ní àfa àtẹlẹ àmì pé ẹ pàlẹ ìmí àtàfà mi àwa wá ń gbọ́ kadà á ti jẹ ẹ pàlẹ ìmí káwọn náà máa láǹkùsà ní ìsìn ẹ àwa tó bẹ owó yàrá a tó ń gbé ààtàn rí san ọdún tó ti parí January tó ti parí níbo láti báyìí èyí àmọ́ rí kèfèrí kan tọ́lọ̀ ń sọ̀rọ̀ ẹ̀hẹ́gbẹ́ tọ́lọ̀ ń sọ̀rọ̀ fún wà lẹ́yìn ọlọ́run sí ọlọ́rẹ̀ jùlọ bí wọ́n ṣe ń gbé nu kùkú adìẹ yẹn tó ń gbé inú kùkú adìẹ ṣé tí mò ń sọ yé ọlọ́run ṣe kí ni o ó sí ọlọ́rẹ̀ jùlọ kódà kí lé tó ń gbé ọlọ́tò kùkú adìẹ ṣùgbọ́n òun kírun bẹ̀ òun gbáwẹ̀ òun ṣe tọ́lọ́ ọ̀ọ́ rìn òhò ọ̀ọ́ ọ maa sọ̀rọ̀ méjì ọlọ́run sí ọlọ́run ju yẹn lọ torí pé njọ́ bá kú òpin ìbádùn rẹ̀ náà nìyẹn ṣùgbọ́n njọ́ ọlọ́run bẹ́ẹ̀ lè sàánú tiẹ̀ tọ́ bẹ́ẹ̀ lè kú òun lé ayé wàhálà yìí ní tí ó kàn ọ̀rọ̀ tiẹ̀ ìbànújẹ́ ní sí bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ ṣíríkù ẹbọ wa bá lọ látijọ́ yìí àáfàá ti pín ṣíríkù mẹ́ta wa. wọ́n jẹ́ kó yé wa pé ẹbọ tó tóbi ṣírkù akbar ọ̀nbẹ ẹbọ tó kéré kìí ṣe kó kéré ṣùgbọ́n òun ò tó tó ẹbọ ńlá wọ́n nìyẹn náà ń bẹ àti ṣírkù kọfì ẹbọ tó pamọ́ ẹbọ tó wẹ́ ẹbọ téèyàn tètè ṣàkíyèsí ẹ̀ àáfàá wa mú àwọn ẹbọ yìí wọ́n mú wọn ní kíni o ìkọ̀ọ̀kan àáfàá lẹ́bọ tó tóbi wọ́n ló tún bí ọmọ mẹ́rin wọ́n láwọn ọmọ mẹ́rin ló jẹ́ ojúlówó ọmọ tó bí àwọn mẹ́rin yẹn ló tún wá ń bí àwọn ọmọ míì àṣé àṣírìkùlà àkùbá àrùbáàtù àníwá àáfà àbáwá pín sọ́nà mẹ́rin báwọn àáfà onítàwọ̀hìd mọ́dẹ̀ sí máa ń pọn lọ́pọ̀lọpọ̀ àwọn tíra àwọn nìyẹn èyí tá a wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ jù òun náà ni ṣíríkù dùá ṣíríkù dùá ẹbọ ṣíṣe nínú àdúà àtún nídìí ká tún wéèsì gbogbo òní lórí ọ̀rọ̀ àdúà níjẹjọ àti ṣàlàyé tọ́pọ̀ lórí ọ̀rọ̀ kíni o lórí ọ̀rọ̀ múnákọ́ṣà tọ̀wíìlà wàtánà fùsọ̀wì àti ṣàlàyé lórí eléyìí tọ́pọ̀ nípa pé kíni o a gbọ́dọ̀ ṣọ́ra ẹbọ lè wọ inú àdúà pàápàá nílẹ̀ Yorùbá ti wáyé tí ẹ bá rí mùsùlùmí mẹ́wàá tán bá ṣàdúà bóyá mẹ́fà méje nù wọn ẹ tún máa gbóòórùn ẹ̀bọnú àdúrà wọn nínú ìlànà bó ṣe ń ṣàdúrà ẹ máa gbẹ́bọ fi ń ṣàdúrà máa gbóòórùn làbá wa ní òkè fóònù wọ́n làbá wa nísàlẹ̀ láptọ́ọ̀bù wọ́n làmọ́ máa láàrin máikrófóònù ti máa rí pé àwọn ilé ọgbọ́ ìpìlẹ̀ tàwíìdì lórí kíni o lórí ọ̀rọ̀ àdúrà ọ̀pọ̀lọpọ̀ tó ní bá ṣàdúrà fọ́tò ṣéwù kan ni ẹlòmí tó fẹ́ sàdúrà arkaya ìlú àríwá bíílà sàdádà bíílà ó kọ àjẹ́ ó ṣe kí ni ó ní ọmọ pè táwọn èèyàn bá tún ní ṣòro tó yẹ lọ sádọ̀ ọlọ́run tó yẹ ó pe ọlọ́run wọ́n ó pe nǹkan mí pẹ̀lú ta ni o pẹ̀lú ọlọ́run a yìí òun ni ṣíríkù níyà wàl ìrọ́dà wàl aṣàlàyé eléyìí náà jẹjọ ẹbọ tó lè wọnú àníyàn inú èròǹgbà inú fi ń gbogbo ẹni tó bá já sí pé ní tó ń ṣe ó ń ṣe nítorí ilé ayé ó ń ṣe nítorí yàtàyòtò torí ìgbádùn ilé ayé kò ṣe nítorí tọlọ́n ẹbọ ọ̀wọ́ ọmọ lọ́wọ́ gbogbo nǹkan tó yẹ ká ṣe nítorí tọlọ́n gbogbo nǹkan tó yẹ ká ṣe ká fi rójú rí ọlọ́run gbogbo nǹkan tó yẹ ká ṣe tọ́lọ́run ọba àlékè ọlá tí òfin ní bínú sí mi yọ̀ọ́ bá di nǹkan tá a máa ṣe nítorí ayé irú àwọn tó bá ti lè ń ṣe nǹkan nítorí ayé ládàá wọn máa dẹ́kù ńgbọ̀ báyà iṣẹ́ rẹ̀ wọ́n bàjẹ́ ṣùgbọ́n àwọn tó bá ń ṣe nǹkan tí wọ́n torí ikọ̀ ọlọ́run ó pè iṣẹ́ wọn fún wọn kò sì ní dín ẹ̀san wọn kù ṣùgbọ́n àwọn tó yẹ pé torí nǹkan míì ni iná ní ọ̀padà jẹ́ ibi tí wọ́n wọ̀ tó túmọ̀ sí pé tí wọ́n ṣe yẹn nǹkan tó burú wájú ọlọ́run ibi ẹlẹ́kẹta tá a ti wá fẹ́ bẹ̀rẹ̀ lónìí òun ni ṣíríkù tọ́ a ẹbọ ṣíṣe nínú ìtẹ̀lé jàmọ́ ẹ jẹ́ ká gbọ́ àárín iye lónìí ó wà nínú àwa mùsùlùmí náà ẹni tó já sí wípé àwọn èèyàn kan ni wọ́n ń tẹ̀lé fẹ́ẹ́nú wọn tọ́lọ́ ń bá sọ̀rọ̀ tánàbí bá sọ̀rọ̀ ó lè sọ pé ṣéun náà sọ láì ó lè sọ pé ìtàwọn àfáà wá sọ lélẹ̀ ó lè sọ pé ìtọ́kọ̀ mi sọ lélẹ̀ <clears throat> ó lè sọ pé tí bàbá mi sọ lélẹ̀ ó lè sọ pé tọ́rẹ̀ mi sọ lélẹ̀ sẹ́ẹ̀rí ṣírìkù tọ́ à òun ni mímọ̀ tẹ̀lé ẹni tó yàtọ̀ sọ́lọ́ mímọ̀ tẹ̀lé ta ni o ẹni tó bá ti yàtọ̀ sí Ọlọ́run nínú tọ́ àkótọ́ Ọlọ́run ọba àtànábì rẹ̀ sallallahu alaihi àáfàá ní eléyìí ó kó sínú tọ́hátù lórí lànà fi tàhílì làhàrá wá tàhírí ní làhàlà ó kó sínú kéèyàn tẹ̀ láwọn àáfàá àwọn onímọ̀ ẹgbọ́n ohun táàfàá ń sọ yìí o ráwọn onímọ̀ iṣẹ́ tiwọn ní ká ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ní o ọ̀rọ̀ ànábì kèé ṣe iṣẹ́ onímọ̀ onímọ̀ tani ọmọ mọ̀tì tani ọmọ mọ̀tì kí n jésù sómi dà àfẹ́ ilésù kan ní sọba ó láwọn kan ní ọlọ́run tí amúpara ní ọjọ́ nílé mú tí ọgbọ́dọ̀ múpara jésù ìsáàmù bí ọmọ wọ́n sómi di kí ni ọtí wáìnì jẹ́rẹ́ nígbà jésù ìbí ọtí wáìnì tó bá sọ ti wáìnì ṣé sẹ́lìmù máa ń àlúwà sẹ́lì ọ̀lànà àmùlà kìláàfù tọ̀lú ṣé òfin àwọn tó ṣáájú wa sófin wa ni àbí èsòfin wa èyí tó lè dúró pé òfin àwọn ànábí ọlọ́ọ̀tàn ti ṣáájú tí ọba ti wà níbàámu sí súnà bí àsàlà kìí sófin lé alórí ṣùgbọ́n tó bá ti wà níbàámu sí kìí wá sí fóun náà là ń lò à ń lo òfin tiwa tó bá òfin kíni o òfin tiwọn mú àlùwàlá tiwa ó yàtọ̀ sàlùwàlá tiwọn kẹ́nìkan wá nípa àlùwàlá bíbélì wọn mọ̀ ṣe àlùwàlá bíbélì kò wà comprehensive bí àlùwàlá kíni o tètè ànábí àsàlà mọ́ wa kẹ́nìkan ní sọ̀tọ̀ inú kí ní ti wá ìwọ́ wá jẹ́ ọjọ́ ọmọ Ísírẹ́lì tọ́lọ́rọ́ Jésù sí náà káàfà kan wá sọ ọtí di halali káwá mọ̀ tẹ̀lé pé sóòrù káàfà yìí ní mímọ̀ ọ̀pọ̀ ọmọ tó ṣépọ̀ ọ̀dà sọ ọmọ tó tó sọ ọmọ tó tó àfà bí àfà kan gbà kan bá dùn tó láwọn obì ẹlẹ́ àwọn lè máa bóra ó náà lè máa bóra tèmi ẹnìkankan ò ní rí ọkọ wọn ní sèbẹ̀lẹ́ àní wọn kí ló burú kẹ́lẹ́ ò búra làwọn ẹlẹ́yà kan náà bá búra lọ àwọn ẹlẹ́yà tó ẹgbẹ́ ẹ̀mí tí wọn náà ṣe kí ní kọ̀ọ̀bà kan náà bá búra lọ nítorí fatuwa fèsù pé kí ló burú mi ká máa búra ibùn bí ò burú gan jọ bá lásídẹ́ǹtì àbẹ̀bẹ́sọ operation fún àbí ìkẹ́kẹ́ ṣẹlẹ̀ sí ọmọ wàhálà tó ti fà fún skin rẹ kátó sọ pé kí ni òun ṣe tẹ̀lé ìwé khalkila alimuta le khalkila àwọn tí ń yẹ̀dọ̀ ọlọ́run kò wọ́n náà bá fẹ́ máa yí ẹ̀dọ̀ ọlọ́run ọba rò pé wọ́n fẹ́ dé èbò bọ́lọ̀ ń ṣe dá òtẹ́ lọ́run wo òré èbò kọ́ máa wá èyí kọ́ wá kéèdù paragon fẹ́ di kéèdù fẹ́ di black in Africa àwa la máa fẹ́ di èbò jẹ́mọ́ tó bá ti ń di pàǹtẹ̀lé ìlànà tẹ́nìkan mú wá tó sì ń takò tí kéèdù ọlọ́run tàbí ṣírùkù ṣùgbọ́n aró ní mímọ̀ ọ ń ṣàlàyé tọlọ́n àti tànàbí fún wa ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ ń jọmọ́ tọlọ́n tànàbí jíjẹun rẹ̀ ọ ń jọmọ́ tọlọ́n tànàbí sísun rẹ̀ ọ ń jọmọ́ tọlọ́n tànàbí fífẹ́yàwó rẹ̀ ọ ń jọmọ́ tọlọ́n tànàbí gbogbo sẹ̀mí ayé ẹ̀ ọ ń jọmọ́ tọlọ́n tànàbí àwa ń tẹ̀lé tọlọ́n tànàbí látara ta ni o kì í ṣe bá ń tẹ̀lé onímọ̀ ọlọ́run bóun ní ká tẹ̀lé onímọ̀ ìsànàbí wa ṣùgbọ́n onímọ̀ yẹn wá ń ṣàlàyé tọlọ́run fún wa àwa ń tẹ̀lé kíni o tọlọ́run tànàbí látara àlàyé kíni o onímọ̀ yẹn èyí ò yàtọ̀ ìtẹ́fẹ́ amọ̀pọ̀ yàtọ̀ rí o níjọ́ táwọn náà bá wá rí kó ní mímọ́ èṣù bá gbanú ẹ̀mí ẹ̀ ọba ń sọ tọ́takùtọ́ lọ́ta níbi sáàtù máa tẹ̀lé àìgbọ́yé e. lọ́wọ́ ní ẹ̀yìn jẹ́mọ́ àtàbẹ́sọ lónìí ẹ lè sọ pé kí ní o pẹ̀lú lónìí tí ó ṣẹlẹ̀ ní wípé kò sí tó burú mbẹ́ o só ti yé ní ìsìn káti ẹ̀mú tí díẹ̀ káwa náà fi dára wá nú dùn torí náà bá ní gbọ́ tí wọ́n do ẹja àti ẹ̀mú kó ṣe ìgò kọ̀ọ̀kan o lẹ́yìn òní àtún ní mú mọ́ o ṣe ìfẹ́ kọ̀ọ̀kan mọ́ ẹgbẹ́ sáǹjẹ̀ náà ti kó sára nílùú ká àbá ìlú ìlú kíá ẹ̀kọ́ ṣe nǹkan kan ò ṣẹlẹ̀ sí ní ọpọlọ ṣe ó ń ṣiṣẹ́ ẹ tó lọ bìyàwó ẹ̀gbẹ́ ṣe ẹ tó kèsè pé ẹjọ́ gbà ń lé

àbẹ̀lẹ́sẹ̀ tó wá lẹ̀ ní pé wọ́n náà fẹ́ ṣe kánífà ládùúgbò kí wọ́n bá sọ pé àwọn oníṣúná la máa ń yọ ọ́ lẹ̀ àwa náà bá wọn dáwó kánífà o sẹ́yìn náà dáwó ẹ̀ dáhùn ẹ̀ ní dá èyí ò túmọ̀ sí pé ẹ ń bá ti dá sí wípé tọlọ́ọ̀tànàbí ló ń tẹ̀lé onímọ̀ tí ń ṣàlàyé tọlọ́ọ̀tànàbí kìí ṣe mọ̀lẹ́kà ó lè ṣe mistake ibi ọba ṣàṣe àgbọ̀dọ̀ tẹ̀lé ń bẹ̀ tọlọ́ọ̀tànàbí wọn ni á tẹ̀lé kìí ṣe onímọ̀ ìyẹn ló fà tá a ṣe gbọ́dọ̀ ṣọ́ra káwá rò pé ní gbogbo ayé onímọ̀ ẹ̀yọ kan gbogbo ń tọ́kọ̀ rẹ̀ tì ní Islam òun nìkan ló wà lọ́dọ̀ mistake ni tàbí ká rò pé tónímọ̀ yẹn bá ti sọ ní fáínà ní ẹ̀sìn pé tá a bá rẹ̀ ń tọ́ kálàfà onímọ̀ yẹn á fún ló kọ ọgbú ni bóun ò sí inú àwọn oníṣúná ìyẹn ṣẹlẹ̀ láàrin àwọn ọ̀dọ́ lónìí tí wọ́n ti mú àwọn àfa ẹ̀ta oró <clears throat> wọ́n gbà tọ́rọ̀ bá ti lè kálàfà ibi tí wọ́n lọ àbí wọ́n rẹ́ nìkan tó yẹ kó tó mú nǹkan mé ìyàtọ̀ sí táwọn àfáà yẹn mú wọ́n lè yọ́pọ̀ ní oṣù náà pé ìwọ́n lọ́wọ́ ti kálàfà òṣàṣù báyìí àbí sheikh báyìí àbí aláàmà báyìí àbí alimuhadithi báyìí ò sí ní oníṣù náà mọ́ nìyẹn a gbọ́dọ̀ sọ́ra bó ti ẹ̀jà sí pọ́rọ̀ ṣíkú lè tà ń sọ yìí mímọ̀ tẹ̀lé <clears throat> ẹ̀dá láti fi lọ yapa ìlànà tọlọ́ntànàbí kí lápẹjẹ́ mọ́ ò ṣíkú àáfàá ní wípọ́ lọ́wọ́ bá àtúlẹ̀kẹ́ ọlá nínú sọ́rọ̀tù taoba táyà 31 ọ ń sọ nípa àwọn èèyàn tí wọ́n ti ṣáájú wa lọ àwọn yẹ̀wúdí àti nàṣàárá ọlọ́wọ́ bá ń sọ nípa wọn pé ìtàkàdú àhàbárọ̀ ohun wàrùbánà ohun arúbábá min dunillah wàlùmọ̀sí àbùnà maryama wàmáhùmẹ̀rù ìlàlíyàbùdù ìlà àwọn àhìdá La ilaha illa huwa subhanahu amma yushrikun sẹ́rí ayá yìí ó ní mùnà sábà pẹ̀lú ṣíríkù tàdé ó ní bàmù sí kí lọ́fà máa sọ tẹ̀sílì táwọn àfáà fún ọlọ́ọ̀ni ẹ̀rí wọ́n mú àwọn àfáà páàdì wọn àtàwọn pásítọ̀ wọn wọ́n mú wọn ní àríbáábá mindunilá wọ́n mú wọn ní ẹlòmíì tó lè ṣòfin fún wọn tó lè ṣèdájọ́ fún wọn tí wọ́n lè tẹ̀lé tó bá sọ nínú ẹ̀sìn lẹ́yìn ọlọ́run ọba bẹ́ẹ̀ náà wà lọ́mọ sí ẹ̀rùnà mọ́ríyàmà wọ́n tún mú jésù náà bẹ́ẹ̀ wọ́n mú nígbàkejì ọlọ́run wọ́n mú lẹ́yìn tọ́já sí wípé kí ni òun náà ni ọmọ ṣòfin fáwọn ọlọ́run á ní ẹwà máa wo wà máa ń pèrú ìlàlì àbùdó ìlàlì àbùdó ìlànà wáhì àwọn èèyàn yìí dẹ̀rẹ̀ a pa wọn láṣẹ nkankan kan kọjá kán máa sin ọlọ́run ọba tó dá wọn ọba tí ń tọ́jú wọn tí ń rè ọba tó yẹ kán máa sìn nìkan ṣoṣo àkọsẹ́ tó yẹ sìn subahana mímọ́ fọlọ́ ọba tó gbogbo tó fi múrogún pẹ̀lú ẹ̀ sẹ́rígbà táyà ìwà sọ̀kalẹ̀ nínú àwọn tó ti ṣe yẹ̀wò bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn kan náà àfáà ní àdíyù ní ọmọ hàtì àdíyù bọ́nà hàtì wọ́n ló wá bá nàbí ọ̀sánlá anábí àwọn èèyàn yìí ààsìn wọn ẹgbẹ́ tọ́lọ̀ sọ yóò àwọn tí wọ́n tún mú lásòfin olùṣèdájọ́ lẹ́yìn ọlọ́run ọlọ́run náà mú wọn lọ́lọ́run mi torí pé àlìláwù òun lẹni alimahabud ẹni tá à ń sìn tá à ń jọ́sìn fún tá à ń wárí fún ni wọ́n mú nǹkan míì lẹ́lọ́ lẹ́yìn tó lè máa sòkú fún wọn tó lè máa ṣàlàyé ẹ̀sìn fún wọn ó ní wà nàbí mọ́nà àbùdù àṣẹ àwọn èèyàn yìí ó ní ọ̀ràn ẹ̀sìn wọn ṣé tí wọ́n bá sọ pé nǹkan kan àlàálì ni sẹ́ẹ̀ni mo lálàálì àwọn oníbẹ̀ ni tán bá ní àràmù ni tọ́takùtà lọ́sẹ̀ àwọn oníbẹ̀ ni ọtílíkà ìgbà ọjọ́ tù ọwọ́ pé ntọ́lọ̀ ń ṣe lálàálì wọ́n ń ṣe láràámù ntọ́lọ̀ ń ṣe láràámù wọ́n ń ṣe lálàálì ẹ ti ń ṣe kíni o ẹ ti ń ṣe wọn sẹ́rà àrùn kí n sáré sọ̀rọ̀ méjì àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ gangan nínú àwọn èèyàn tán fẹ́ káwọn èèyàn máa sọ tàhálílù wa tàhálímù àwọn pé n táwọn bá lọ́jà làálì náà làálì n táwọn bá láràámù náà làálàmù irú àwọn èèyàn gangan wọ́n ti di kíni o tọ̀ òbúùtì wọ́n ti dé sùn wọ́n rògbò wọn ju ọlọ́run wọ́n fẹ́ gba ipò ọlọ́run ìwọ tó o ń tẹ̀lé wọn ìwọ náà rògbò kọ́dí àsùbáàtà ìwọ náà torí pé tí kọ́ ọ sẹ́rà ọ̀pọ̀ nínú àwa tá jẹ́ mùsùlùmí náà tọ́já sí wípé irú nǹkan tí wọ́n ń ṣe gẹ́gẹ́ báyẹn àwọn kan nínú àwọn nínú àwọn bùtúrù sùfíyà wọ́n jẹ́ jàfàríyà ẹ ń bá ti mọ àwọn jàfàríyà àbó ti kà ń pa wọn wọ́n wà lẹ́kọ̀ọ́ wọ́n pọ̀ lẹ́kọ̀ọ́ dáadáa wọ́n wà bá dàbí ẹni ẹ ń bá mọ̀ wọ́n la ilaha illallah ọmọ àwọn aburú tán máa ń ṣe àwọn míì tó ń bẹ nínú àwọn ọmọ àwọn tí wọ́n pé wọ́n lè máa pera wọ́n mùsùlùmí tọ́jẹ́ pọ́lọ́ ńlọ́mọ̀ bóyá mùsùlùmí òdodo náà àbí wọ́n ṣe mùsùlùmí tó jẹ́ pé àwọn nǹkan tí ń tọwọ́ wọn jáde àwọn tó lè bá síláàmù jẹ àwọn náà ń ṣe tàhálílù máa harrama Allahu wà tàhárímù máa àhálà Allah ìtọ́lọ̀ ń ṣe léèwọ̀ àwọn náà ń pè lára mù ìtọ́lọ̀ ń pè lára mù wọ́n ń ṣe ní àlàlì ẹjẹ́ fún yílà pẹ̀lú nínú wọn ọ̀ ń bẹ nínú wọn gbogbo ayé lọ́mọ̀ pé sínà kí ni sínà o haram jẹ́mọ̀ kí ni sínà haram ẹ máa gbọ́ mi o ẹ jẹ́ mú àpẹẹrẹ méjì wá nínú àwọn èèyàn tí wọ́n ń sọ sìnà di àlálì yìí ó ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn ṣeúṣeú àwọn ṣeége tí wọ́n láwọn àgùntàn Ísírẹ́lì àwọn mòrìdùn àwọn gọ̀rọ̀gọ̀rọ̀ yùn àwọn àgùntàn Ísírẹ́lì tí ń tẹ̀lé wọn nínú tán wọ́n ń sọ fáwọn kan nínú wọn ó ń bẹ lẹ́tọ̀ọ́ tó bá fẹ́ yàwó ìyàwó rẹ ò gbọdọ̀ dé sínú ilé rẹ tó bá tiẹ̀ wá dé sínú ilé rẹ fún formality sake káwọn fámìlì rẹ gba ìyàwó ti délé lónìí o ò gbọdọ̀ súnmọ́ ìyàwó rẹ lẹ́jọ́ tó dé kí lálọ́ gbọdọ̀ ṣe ò gbọdọ̀ ṣe kí ni ò gbọdọ̀ bá ní sexual intercourse kọ́ wá ní pé o fẹ́ ṣeré ìfẹ́ pẹ̀lú ìyàwó rẹ tó o fẹ́ rárá o ṣéwù ni ọkọ bá ìyàwó rẹ sùn òun ni ọkọ bá ní ìbálòpọ̀ kí ni ṣé wò ṣe sì náà o ọfẹ ó níbi ìbálò ẹni ọlọ́run láti yà á sí mímọ́ láti sọ ọ̀nà yẹn di ọ̀nà mímọ́ láti là ọ́ kúrò nínú aburú tó lè kó lára ta ni o obìnrin yẹn èyí ń náfìlà aráka méjì tẹ́jọ ṣe èyí ń níwájú lórí ẹ̀dá nàbí àsálàm ní kọ́ ọgbà sórí ẹ̀ mú èyí ń ní àlọ́mọ̀ ẹ̀yìn àsálùkà káyìrà àbàkáyìrà mẹ́jà bálùtà àlè ṣé òní ọkọ̀ bọ́ ṣe kí ni o ní ọkọ̀ bọ́ ọjà bálà rẹ̀ náà ṣé ọkọ̀ ṣe kí ni ọkọ̀ wo láta náà jama tí mo sọ yẹ ṣe fọ́rọ̀ àwàdà wọ́n ṣẹlẹ̀ the same ẹ bá ti wò nínú mẹ́mbà wọn rí kọjọ́ bí ìgbà tán máa ń sàhárà àwọn tán máa ń sadẹ́ burúkú sí wọn ni sẹ́wọ̀n gbogbo eléyìí ogun onídìí kẹ́yẹ̀ kó ti ayé àkùránì yàtọ̀ wèrè sẹ́yìn ní sẹ́wọ̀n nǹkan kọlù yín ni ìyàwó tèmi lẹ́kọ̀ọ́ bá ṣe kí ni o ẹ̀yin lẹ́kọ̀ọ́ fàlùbà yín yóò sábàríkà mo ṣe wà láyé níwájú ọjọ́ yín mọ́ o ìmí ìlú wọn dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó bá fẹ́ yàwó iṣó inú ẹ̀ fún un fámìlì rẹ̀ gbọ́dọ̀ mọ̀ tíyàwó bá dé sínú ilé ẹ̀ tó bá ti jọ́ kejì bọ́yọ́wọ́ ọ̀sán àbọ̀wọ́ alẹ́ òun àti ìyàwó ọ̀dọ̀lọ́dọ̀ ṣéwù òun lè dúró ta tàbí kó tiẹ̀ máa lọ ilé gan kíyàwó ṣe kí ni o kó tó lọ ṣéwù mọ́júmọ́ àwọn ìyàwó ṣéwù náà ò lè sọ̀rọ̀ wọ́n ti mọ ọdún mọ́sáàbù ṣéwù tó ti yé ìtọ́lá sọ̀rọ̀ mọ́ wọn ọfẹ́ jẹyàn rẹ̀ ń sùn mọ́ mọ̀ ní Ìbàdàn yìí nínú àfọ oníjàlábí kan bàdàn tí máa ń báwọn obìnrin sùn nù ilé rẹ̀ lójú àwọn ìyàwó ẹ̀ wọn àti bí wọn dáa kan sọ̀rọ̀ ètò bá sọ̀rọ̀ yóò jẹ bàbá ńlá yà lẹ́yìn pé yóò jìyà kò ní ó lè mọ̀sán fún oṣù mẹ́ta oṣù mẹ́fà ìwọ tí ì ṣe fún ẹ̀yìn ní sọmọ àwọn ìyàwó bá lọ́mọ ní kò sí tọ́ka òun gan fúnra òun sì náà ní àfóúnjálàbì sí yóò sì dóde yóò mọ fọ́n tá a máa kèé fi ń bò àwọn ìyàwó ẹ̀ àwọn ìyàwó ó ní kọjá ìyàwó kan kò séyìí tí ọmọ nú àwọn ìyàwó ẹ̀ kí ni ó ń ṣe sí kódà àwọn obìnrin tó bá ṣe sùnà àtúmọ̀ bá wọn nínú àwọn tàdúgbò wọn àtúmọ̀ bá wọn ìyàwó ẹ̀ ọ̀kan bá sọ̀rọ̀ rí pẹ̀lú pé kí ni ó ń bọ̀ láwọn spiritual kan i'm telling you nìbàdàn sílẹ̀ yìí èyí ò sì ó oníjálàbí gidi jálàbí tó tó tó jálàbí èṣù kí àwọn ọmọ tó sì gbèrè tó jẹ́ ìyàwó rẹ̀ àwọn ọmọ tó dáa ni kò tó tẹ́ lọ́rùn náà yóò tó wọ àwọn tí kéde o àwọn oníjàlá bíi obìnrin ó ń sìnà láta yóò tó bá wọn ṣe sìnà ọwọ́ á lè fà káwọn ìyàwó ti lé lọ́ba fúlà pé òun ní bùkátà sí wọn níjẹ́ tó àdé bùkátà sí wọn àwọn ni wọ́n máa fi lọ bí ẹyẹ gẹ́gẹ́ kan torí pé kíni o ó ti láwọn oníjàlá bíi ó ń sìnà nínú ilé rẹ̀ báyìí táwọn tó tó níbi à wọ́n tó sọ bínú wọn ò bí ẹ̀dá akásọ̀rọ̀ kí ọlọ́run mẹ́jọ àwọn ọmọ obìnrin ó kó sọ́wọ́ orú àwọn olórí ibú báwọn lè yẹn ti gbọ́dọ̀ sọ́ra àwọn fàwọ́rajà tó ní mọ́ ìpé kí ni iṣẹ́ ẹbú àníbẹ̀ lọ́wọ́ wọn jẹ́mọ́ irú ilé ìtọ́ báwọn ẹ̀yìn rẹ̀ pé ká tó lè sí pé wọ́n sùn mọ́ ìyàwó wọn kọ̀ máa sọ́dọ̀ rẹ̀ jẹ́mọ́ kí ló ṣe òun ìtọ́lọ̀ ń ṣe lára mọ́ sọ́ di kí ni o àlàálì àwọn èèyàn dẹ̀ ń tẹ̀lé ibi ìlú wọn ẹ máa wo sẹ́nà bá ti mú kan wá lè ṣe ntọ́lọ́ ń ṣe lára àánú mi sí ni àwọn sọ di kéde o ntọ́lọ́ wá ṣe lára àánú wọ́n sọ dára ni ara àánú òun ni ká lo oríkèéríkèé ara èèyàn oríkèéríkèé ara èèyàn jẹ́mọ́ ọ̀pá èèyàn oríkèéríkèé ara ara àánú pípa èèyàn gan èèyàn èèyàn wá kú lọ́tọ́ lè fúnra rẹ̀ ṣé ẹni mọ̀ sọ́yìn nìsín ọwọ́ àlọ́ bí òkú ọlọ́gbóríkèéríkèé èèwọ̀ òun ọ̀wọ́ aṣọ fún ọ pé àbá kí ló burú bẹ́ páàtì mọ́tò kan ó ti dà lóko àwa mú páàtì mọ́tò àlòkù àwa àlòkù mọ́tò tó ń ṣiṣẹ́ kó lè máa ṣe kí ni o kó lè máa ṣiṣẹ́ tiẹ̀ lọ àbá kí ló burú bẹ́ ọ́sẹ̀ èèyàn bí kí ni o mọ́tò tó jẹ́ pé tó bá ti kú ẹ̀fẹ́ kan náà wọ́n bàdà yìí ẹ̀mọ́ ó kọ̀ lọ́nà àdúgbò kan lọ́nà bí ọlọ́ṣogbo kankan bẹ́ẹ̀ yẹn tí wọ́n mú gbà kankan kákínní o páàtì èèyàn tí wọ́n ka mọ́ lọ́ba ìtẹ́jẹ̀ ń bẹ̀. sẹ́ẹ̀tìgẹ́tì ní ìsìn wọ́n wà lábùkù wọ́n wà nítòsí ibi tá a ti ń sọ̀rọ̀ yìí náà tí wọ́n ká kí ni ọwọ́ èèyàn lọ́wọ́. jẹ́mọ́ àwọn eléyìí ẹ̀sọ́ àbẹ́sìn àfẹ́sù ni wọ́n babaláwo ní. ṣùgbọ́n àwọn àgùntàn Ísírẹ́lì ti ń tẹ̀lé wọn tí wọ́n ti sọnù tán ti sáńkó lọ wọ́n sọ fún wọn pé kò sí tó burú wọn lè kọ́ lọ wá kéèyàn wọ́n lè ní ọlọ́wọ́ ìka òdì ọ̀pọ̀ tó jẹ́ pé tó ọba pààyàn ìmí inú wọn ò sábúrú gbèsè bí wọ́n fẹ́ lo oríkèé ara rẹ̀ kan kí wọ́n lè ṣe kí ni o kò lè dé èèyàn wàhálà ìtọ́nà ọba lónìí dé èèyàn kódà ọba lo ìka èèyàn ohun káàkùn pé èèyàn dé èèyàn ní kó lówó lọ ìtẹ́rùmọ̀ pé ìrònú àwọn ní bẹ lórí wọn ni àwọn olówó lágbàáyé níjọ́ ti ń kà àwọn tọ́ba ka àwọn abraham bó na ọ̀bọ̀ ẹgbọ́ káká nàbí ìdìbò lówó lọ ẹ wá sọ fún mi lónìí tá a bá mú allah tá a mú ọkọ̀ ọlọ́run tán ó dá mi lójú dé sánmà kò tún sóńkọ tó lálùbáríkà tó pọ́pùlà tó dàbí ó pàdánù wa muhammad yẹmi lè wọ́n dá ọkọ̀ jésù lójú ṣùgbọ́n máa wò mí o ọwọ́ ọpá afẹ́ kí ṣubú nìkan wòye mọ́sálásí tó wà Ìbàdàn wọ́n pè ìrun àṣàdù ànlá ìlàhà ìlàlọ́ kí ni ó tẹ̀lé àṣàdù ànà muhammadu rasulullah tọ́ọ̀bá wá ń ṣe àtàáyá sọ́bí ọdá akọ́ mọ́dà akọ ànábì àtàhìyátù lílà wàsọ̀làwátù tọ̀jìbát àsàlámù àlẹ́ìkà àyú ànábì wa rahmatullahi wa barakatuhu

ṣé dáàdì tèmi yẹn rọ̀ṣúlù láàbí dáàdì tiẹ̀ jẹ́mọ́ ó pẹ̀ lálùbáríkà bí lálùbáríkà kò sínú àwọn olówó anábì ọ̀sọ́lọ̀ kì í ṣolówó kò sínú àwọn olówó lágbàáyé ṣùgbọ́n àwọn mùsùlùmí tẹ́sí òye lónìí àtàwọn oní ìfẹ́ inú tà ń sọ̀rọ̀ wọn yìí ìtàwọn kà pé èèyàn lálùbáríkà kéwù rẹ̀ lálùbáríkà kéwù rẹ̀ lálùbáríkà ẹ̀mọ̀ tó má ti lálùbáríkà gbogbo kéwù tó ké náà kò ṣe kí ni o kò lówó lọ́dọ̀ tí wọ́n kọ̀lá lùbàríkà ṣùgbọ́n nìkan tó kéwù hàn ó tún wá ṣe jálàbí ó tún ṣe four one nine ó tún ṣe gbájú ẹ̀ àbọ̀ lọ gbá àwọn olóṣèlú àbọ̀ ń tojú wọlé kí bí bá wọn ṣàdúrà kí wọ́n ṣàfihàn àwọn èèyàn gbà á kí òun rẹ̀ lálùbáríkà tẹ́ ẹ bá rí jíìpù ló ń gùn ní òun àtẹ́lẹ̀ yá àgbẹ̀lẹ̀ rẹ̀ wájú àlùbáríkà kọ àáfàá súnmọ̀ ló máa ẹni tó ń sútọ lọ́ọ̀tà níbí ló ṣe kí ni o inú lálùbáríkà òun ni ó so oríire ayé àtọ̀run sẹbẹ aláwọn èèyàn mọ́sẹ̀ corrupt lónìí gbogbo àwọn tó fọwọ́ nàìjíríà jẹ are they not muslims and christians babaláwo lónìí nínú àwọn tó ń kà látijọ́ yìí tó ń kọ́wọ́ nàìjíríà jẹ they are muslims and christians ṣe báwọn tó láwọn lọ ṣọ́ọ̀ṣì tán lọ mọ́sálásí ìnà kówó nàìjíríà jẹ ṣe báwọn ẹlọ́run àwọn tí wọ́n ti dákọ kí dàṣù kí sambo àbí kí lóògùn tó ti dákọ ẹlọ́run they are muslims and christians ṣe báwọn pastors náà gbowó àbí wọn ò gbowó ní seven billion àbí wọn náà gbà billion méje ara wọn mọ́mù táwọn náà gbowó ṣe bá ara wọn àfà táwọn náà gbowó gba election gbogbo àwọn tó ń dàlú ìlú ṣe are not muslims and christians mùsùlùmí àti kẹfẹ àti kẹfẹ rí kiri yóò náà dàlú ìlú ṣe báwọn náà wọn gbowó òlú ìjẹ babaláwo bẹ́ẹ̀ lọ́wọ́ àná ẹ̀ẹ́dá mi lọ àwọn náà kọ́ ọ̀jìn alimoyin káwọn ó gbìyànjú ká mọ́ tẹ̀lé èèyàn láti lọ ta tọ́lọ̀ ta níbi ẹni a bá ń tẹ̀lé òun asọ́dìtọ̀ òwú àwa tá à ń tẹ̀lé àṣìṣírùkù kiri o ṣírùkù tọ́ra ànábì àṣàlà kò lówó lọ ọlálùbáríkà ànábì àṣàlà ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ kò pèlè wọ̀ ẹ bá ti lè ṣe bẹ́ẹ̀ lónìí wọ́n fẹ́ gba sí ọlọ́run ṣe àwa tá a wá ń tẹ̀lé irú àwọn èèyàn bẹ́ẹ̀ kí láṣẹ́ wo ẹ̀bọ káwọn sọra káwọn bá kò sínú ẹ̀bọ ẹlẹ́kẹrin ṣírìkùlì mahabba ṣírìkùlì mahabba ẹbọ ṣíṣe nínú ìfẹ́ ẹbọ ṣíṣe nínú kíni o nínífẹ̀ẹ́ nǹkan fi orílẹ̀ yìí náà ṣírìkù a máa wọbẹ̀ sẹ́rí ṣírìkùlì mahabba a máa fa ṣírìkù tọ́à ẹ̀ẹ́dì pẹ́ni téèyàn tẹ̀lé ó sọ nǹkan tọ́lọ̀ ń sọ dàrá mù di àlàlì àbí tọ́lọ̀ ń sọ dàrá lè sọ dàrá pé èyí ó ti nífẹ̀ẹ́ ń tọ̀ yẹ́ sọ̀tọ̀ ẹni abáyẹ̀tì sáàlẹ̀ tẹ̀lọ́rọ̀ rẹ̀ lẹ́yìnlẹ́ àlẹ̀ tẹ̀lọ́rọ̀ rẹ̀ sẹ́rí ṣírùkùlì mahaba ìfẹ́ ọkàn la fi máa ń ṣe kéèyàn ò nífẹ̀ẹ́ nǹkan kan kàhùbìlà bí ìgbà téèyàn nífẹ̀ẹ́ ọlọ́run sẹ́ẹ̀rí ẹ má ṣe mistake o ó náchọ́rà kífì ọwọ́ àlẹ́mí èèyàn sáwọn èèyàn kan alákọ̀ọ́kọ́ kọ̀tàkọ àdámọ́ kéèyàn nífẹ̀ẹ́ bàbá àti èèyàn èyí ẹ ṣe ṣírùkù mahaba ẹ̀gbọ́n tí mò ń sọ yé ìfẹ́ ìjọmọ èèyàn dádì mi o mami mi o mo nífẹ̀ẹ́ wọn o èyí

ẹni tó bá ń ṣe dáadáa sí wa jama ìwọ tó bá fẹ́ káwọn èèyàn máa nífẹ̀ẹ́ rẹ̀ ahasin ilanasi tastabid kulubawu téèyàn bá ń ṣe dáadáa sáwọn èèyàn ó nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n dẹrù rẹ̀ àbá ọlọsọ́dọ̀ àwọn èèyàn àbá ọsàn tí mo rà rẹ̀ ẹjẹ́ àmúsán ẹni tó mọ ọsàn rẹ̀ yóò ètì ẹ sáà ń gbà mí ẹlòmíì ó ti ètì èèyàn wà láyé yóò ti máa gbé kọ̀wé àfá yìí máa fẹ́ fọ́ létí lónìí kárọ̀tì tí mo rà níjọ́ ṣe kárọ̀tì ẹgbẹ́ra àti ọ̀sà lọ́ọ̀kan ẹgbẹ́ tó wọ́n fọ́ létí ó jẹ kárọ̀tì rẹ̀ wà lẹ́yìn sí pa olùsí ara ẹ̀ tẹ́lẹ̀ ó tún mọ bí ọ̀sà rẹ̀ sí fọ́tàláìfù kan ti ẹgbẹ́ nínú báàgì ní ẹgbẹ́ àti ẹjẹ́ àjọ nínú fáìfàláìfù yìí ó tún sẹ́kì ní o fáìfàláìfù rẹ̀ sí gẹ̀ german ọ wá ń ṣe bẹ́ẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ yóò nífẹ̀ẹ́ rẹ àbí òní nífẹ̀ẹ́ rẹ yóò nífẹ̀ẹ́ rẹ pa ẹni tó ọmọ gbóúnjẹ fún gbààwẹ̀ ó gbẹ̀rẹ́sì ó fún ṣúgà ìgbà iléyàtọ̀ bá pẹ̀rẹ̀ ó fún ẹ̀kọ̀ọ̀kan ọmọ ń fún lówó sóòrò pé yóò ètè ọ̀pọ̀lọpọ̀ wa ń tá a ṣe mọ́ lónìí náà ìfún ẹni tá a fẹ́ pè sínú ìsìláàmù lódìdí bóyá mùsùlùmí ni ọmọ ń ṣe sílẹ̀ mùsùlùmí ọmọ ń bóra mùsùlùmí ọ̀n ta tẹ́tẹ́ mùsùlùmí kèékìrún déédéé sáà ń ṣe dáadáa sí sẹ́nà pẹ̀lú mi yóò mọ̀ pé ah, wàlá tí ń bá mi lẹ́nu ọ̀rọ̀ ẹlẹ́yà yìí mi fẹ́ bójú ṣùgbọ́n ẹlẹ́yà yìí ah, wàlá ọ̀ dáa pọ̀ kéèyàn ní ah, èèyàn ń bẹ lára ẹlẹ́yà yìí jẹ́mọ́ sẹ́ gbàgbé àbẹ́ gbàgbé wàlá ẹni yóò sì mọ̀ lẹ́mìí rẹ̀ pé ẹlẹ́yà yìí dáadáa ni ṣùgbọ́n kó ma wá máa ròyìn wa pẹ̀lú aburú èyí lọ́yẹ kọ́ ló tó pààyàn lẹ́kọ́ nígbà téèyàn bá lóun tẹ̀lé súnà tán wá ń fìwà aburú yẹn ah, àfa yẹn burú o ọkara bẹ́ẹ̀ ṣé wo yẹn o àfa yẹn kara gan ni àfa yẹn ó láwọn gan láàánú kankan lójú bẹ́ẹ̀ ṣé yẹn àfa yẹn ya wèrè gan o mẹkáníìkì ta ni ó tó mọ́tò tó lọ ṣe kí ni tó bá mọ́tò tó kí lọ ta ni ó tó lọ bá sọ jẹ́ ṣírùkùlì mahabba ẹbọ nínú nínífẹ̀ẹ́ òun ni kọjá páwọn èèyàn kan bẹ tá nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bí ìfẹ́ ta ni o Allah ìtumọ̀ ẹ̀ ni pé fi hákì tààrí wà fi hákì tààrí fi hákì tààrí wà fi hákì tààrí tó já sí pé ẹni tá a nífẹ̀ẹ́ yẹn ìtúba ní ká ṣe ní àlàlì làwa náà gbà lálá ni ìtọ́ba lára mú ni àgbàdo ẹjẹ sọ experience nípa tí mo ti ní rí sẹ́nu pé máa ń ṣẹlẹ̀ sísítà kan ó ti lò jáde black ọwọ́ rí brọ́dà kan tí ó fẹ́ fẹ́ ìyẹn ṣe kí ni o ìyẹn dẹ̀ lówó lọ gidi ìyẹn iṣẹ́ ní iṣẹ́ ńlá tẹ́gbẹ́ pé ó ti ń gbà lóṣù gan mọ́tò ti ń pọ̀ gan ìyẹn rò mọ́tò pírẹsidẹ́ǹtì ìyẹn wá ní pé sísá wàlẹ́ mo lọ́ọ̀fẹ́ wọn mo lọ́ọ̀fẹ́ wọn tẹ̀lé ó lè fìn ní wípé ṣùgbọ́n àwọn bíláàkì tó ń wọ mo mo ní kó má lò já àbò mo ní kó má lò já so ti yẹn tán pé mi náà sọ wọn pé mi náà èmi náà èmi náà máa ń kí ọ bẹ́ẹ̀ tí mo fẹ́ sọ fún ẹni wípé number one black tó lò yẹn ò nílò mọ́ the length jáàbù rẹ yẹn ó ti gùn jù màá fẹ́ kó o reduce it ọ ń bọ̀ díẹ̀ díẹ̀ nu ìwọ náà sì rè ó ti ra mọ́tò kan fún ó ti ra kámpì kan fọ́ ìwọ tó òkú mọ́tò láyé rẹ mọ́tò tó gùn wọnú àlùjá náà àbí ó tó máa gbọ́ lálùjá náà dédé rẹ kò gún kámírì kò rí kámírì fámìlì wọn ọwọ́ ra fún ìyẹn wá ní kékeré o ọwọ́ ọmọ tó fáìn báyìí graduate university mẹ́ta òwe ń sí ọ̀dà mo mo mo láìpẹ́ kó tiẹ̀ máa ṣe ní ẹ̀gbọ́n ìwọ náà sì rè ó ti ra mọ́tò fọ ó ti bọ́ open ṣọ́ọ̀bù ó fi three point seven million ṣe kí ni o ó fi open ṣọ́ọ̀bù fọ ìwọ náà wá rò pé atẹ̀fìyìí bẹ́yìn náà dúníyà wàlẹ̀ àṣẹ sísà wá rò wípé ah, wàlẹ̀ ìdí ìbá sì nìgbẹ́jọ ló fi ọkùnrin lẹ́ẹ̀lẹ́sìn ọ̀rẹ́ tó láìkì mi dáadáa báyìí tó ra mọ́tò fún mi ó kún ṣọ́ọ̀bù five million fún mi ọ̀ tí mo bá sọ pé kíní kan ó máa gba mọ́tò ó máa gba ṣọ́ọ̀bù ṣé yóò tó bá lù tẹ̀lé lọ́wọ́ rẹ náà ọfẹ́ gbà náà nù ọfẹ́ fayé gbà lù tẹ̀lé lọ́wọ́ ilé ìtòlè burú débi wípé tó bá ti di pé wà láàrin ìwọ ni kó máa jí ní tírì lórúkọ ló máa ṣe náà fúlà àbí wọ́n yẹn máa ń disturb mi náà àmọ́ mo máa fariwo disturb mi àìwọ ni káwọn ọ̀rẹ́ mi wá kó má bọ̀ wọn lọ́wọ́ náà ìnàmọ́lẹ̀ àmọ́ lù mí ní yàtúlì mọ́mọ́ ẹ̀fẹ́ lómìnà àmọ́lé àwọn ọ̀rẹ́ mi wọ́n ló máa wọ́n ló máa ń wà nágé gan súnmọ́ báwọn làjọ ń ṣe ní company tó ti ẹ̀rí yẹn tẹ̀ tó ń complain yẹn ló bá mi wáṣẹ́ òun dẹ̀ ní ọ̀gá òun ní second in command òun ní sáàkì níbi iṣẹ́ náà máa bọ̀ wọn lọ́wọ́ ọlọ́run sì máa níyàn rẹ pé gbèsègbò láníyàn sí mi yóò mọ̀ wá rán èkó yóò mọ̀ rán kí ni èkó bí ẹ̀kọ́ òun yọ̀mọ̀ káwé fámìlì o ṣé ẹ náà sọ́yà bí òye jama ìfẹ́ tó o ní sẹ́ni yẹn ó ti wà ní kó o pé tọ́ba lọ́dà ní kíni o lọ́dà tọ́ba ní ọ̀dà kọ̀dà jẹ́mọ́ ìlú tá a sọ yìí ṣíríkùlì màhábà yìí àwọn àfáà kan náà lò fáwọn ọmọlẹ́kẹ́ wọn wọ́n gbèfẹ́ wọn sí jẹ́mọ́ ẹ̀gbọ́n mi yé o àwọn àfáà ti wa tọ́kọ wa lẹ́kọ̀ọ́ wà láì lọ ìbò òmìnira a nífẹ̀ẹ́ àwọn olùkọ́ tọ́kọ wa bó olùgbà téèyàn sọmọ ilé kéwú bú gbogbo àwọn àfáà tọ́kẹ́ mi kò sí èdè mi ò nífẹ̀ẹ́ nu wọn kódà èyí tí n bá rí wípé a ní mọ̀hálàfà aláwọn ibi tá a ti yapa síra wa bóyá lórí ọ̀rọ̀ ẹ̀sìn àbọ̀rọ̀ súnà ibi ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa yẹn a sì máa ṣe ìtìrọ́ọ̀fù pé ẹ̀kọ́ wa rí ṣùgbọ́n bí ọ̀rọ̀ súnà ní tẹ́lẹ̀bì fẹnu yín ẹ̀ lẹ́yìn aṣọ akáwá dòde kẹwàá ní bídíà ní ká wálé yá àlẹ́ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́ wá ní ká nífẹ̀ẹ́ yín kọjá súnà àti kùránì àbàdàn àbàdì ìyá súnà àti kùránì láti kọjá ìlú kódà á nífẹ̀ẹ́ kùránì àti súnà ju bàbá àti ìyá wa lọ. wà náà sí àjùmọ̀ ìlú ogun yẹn lọ ṣírìkù màhábà yìí ìjàmọ́ àgbọ̀dọ̀ sọ̀rọ̀ fún un tó bá tẹ̀lé pé o nífẹ̀ẹ́ èèyàn bí ọlọ́run tó bá ní o ṣe nítọ́ ọlọ́run ló ń ṣe ní ọlọ́run ni mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ṣírìkùlì mahabai tọ́jẹ́ nọmba four ó lè jẹ́ pé yóò lídì sí nọmba tí ń ṣe kí ni o ṣírìkù tọ́à tí ó wà jẹ́ kọ́ ọmọ tẹ̀lé yẹn tẹ̀lé afọ́jú àáfàá ní ká ṣe kí ni o ká ṣe àkíyèsí àárín dáadáa ṣe wá rí àáfàá tó wá bọ́ sí abala míì wọ́n ní pé a nínú àwọn onímọ̀ tí wọ́n ní wípé ṣírìkù a tún lè pín sí kí ni o ọ̀nà mẹ́fà jẹ́mọ́ ọ̀nà mélòó ọ̀nà mélòó ẹ̀ wájú àtúmọ̀ wò sẹ́ èyí tá a kọ́ pín àkóso ọ̀nà mélòó báyìí ní ìsìn mẹ́rin ṣíríkù dùá ṣíríkù níyà ṣíríkù tọ́à àti ṣíríkù lìmọ̀hábà aṣàlàyé ẹ̀ níjẹ̀jú àti ìlú bàbá mustapha murọ wọn lára àwọn onímọ̀ míì sóyè tí wọ́n pín ẹbọ yìí wọ́n pín sọ́nà mẹ́fà alákọ̀ọ́kọ́ ni shirikul istiqlal shirikul istiqlal wọ́n wà ìfúbátù ṣẹ̀ríkẹ́ni mustaqilaini kàṣíríkì lìmọ̀júsí sẹ́ẹ̀rọ̀ rẹ̀ pé ẹbọ tó dádúró ẹbọ tó ṣe kí ni o tó wà independent ó dádúró fún rẹ̀ ẹbọ yẹn dádúró ni òun ni kọjá sí wípé káwá ṣẹ̀rí kẹ́hìnì mùsùlùmí káwá nǹkan méjì tí méjèèjì dágbó káwá máa fi rinlẹ̀ á ṣe ìfúbáàtú eléyìí á fi rinlẹ̀ pé a ọ̀nbẹ á tó fi rinlẹ̀ náà pé kí ni o b ọ̀nbẹ ìwọ lọ́wọ́ àgbẹ̀ni méjèèjì jẹ́mọ́ ẹ̀ gbọ́ dáadáa o ìta àfáàn sọ ń bì sẹ́yìn fáwọn ọmọ jù ú sí àwọn náà máa ń bọ náà ẹ̀ gbọ́ tá àfáàn yé ṣe ráwọn ṣe rí ṣíríkùlì kìkìláàlì yìí ẹbọ ọlẹ yorùbá náà jọrú ẹ àwọn èèyàn gbà lẹ́nu wọn bọ́lọ̀ ọba ń bẹ jẹ̀mọ́ ìyẹ́ sọ̀tọ̀ àwọn èèyàn gbà bọ́lọ̀ ń bẹ ṣùgbọ́n wọ́n tún mú nǹkan mi lẹ́yìn ọlọ́run wọ́n fi ń sọ̀rọ̀ pé pẹ̀lú ọlọ́run nígbà tí èèyàn bá ń bọ ná sẹ́yìn pé àwọn tíjọ́ ní wọ́n ní pé lílù kọ́rì bú ná ìlálọ́í zulfa gbogbo táwa náà ń sìn òkè ìbàdàn ọ̀ṣun òṣogbo gbogbo táwa ń sìn náà kó lè sún wa mọ́ lọ́ọ̀ ni bó ti ẹ̀já sí pọ́lọ́ táwọn Yorùbá gbàgbọ́ òòsàn kankan náà ní Ṣàngó Ọbàtálá Ọ̀rúnmìlà wọ́n gbà báwọn nǹkan yẹn lè lọ́wọ́ ní ìjáàjì irin èyí lọ́wọ́ ní ìjáàjì odò èyí lọ́wọ́ ní ìjáàjì kádàrá àyàmọ́ gbogbo dáadáa yẹn. àwa gbọ́dọ̀ ṣọ́ra kéèyàn ó jẹ́ pé ẹ̀bọ tó dá dúró ó tún mú nǹkan míì lẹ́yìn Ọlọ́run ó mú pẹ̀lú ọlọ́run fẹ́ fọlọ́run rinlẹ̀ ó tó fẹ́ máa fi nǹkan míì náà rinlẹ̀ jàmọ́ ẹ̀ bọ́ ni irú ẹ̀ náà ni gbogbo àwọn à ń sin òkè à ń sin odò ó fi rinlẹ̀ pọ̀ ọlọ́run bí ó fi bí odò kan náà ló lè fóun lọ́mọ òkè ló lè fún ọlọ́mọ jàmọ́ ṣíríkù wàhúwà ìlà min kàṣíríkì nàṣọ́rọ́ kàṣíríkì ànàṣọ́rọ́ táwọn christian ládé yìí òun ni ẹbọ tó jẹ́ pé tẹ̀bọ̀ ẹ̀yìn ẹbọ alábala kọ̀dádúró tẹ̀bọ̀ just partly partially abala kan òun la ṣe kí ni o láti mú ẹbọ yẹn irú ẹ̀ ni kó já sí wípé ká tún ní nǹkan míì tá a máa sìn nínú àwọn tá a kà kún ọlọ́run á fi àìmọye ọlọ́run rinlẹ̀ sẹ́yìn pé àwọn ènìyàn sọ́ra irú ẹ̀ ní tàwọn christian ọlọ́run kan bẹ ti bàbá àbẹ́mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run kan bẹ tọmọ ọlọ́run kan bẹ ti kíni o ẹ̀mí mímọ́ wọn fọ ọlọ́run mẹ́ta rinlẹ̀ gbogbo eléyìí mùsùlùmí gbọ́dọ̀ sọ́ra káwọn sọ pé abala kan nínú àwọn ọlọ́run pé nínú ẹ̀páwọn ọlọ́run pọ̀ ara má bala kan bẹ̀ jésù làwọn wá ń sìn jésù ni ọlọ́run àwọn òun ni olú òun ni séfìọ̀ òun ni òkò owó kí ló kọ ẹ lọ àdánwò ni gbogbo eléyìí a gbọ́dọ̀ ṣọ́ra fún mo ń wo kí ló kọ ẹ̀ òní agbọn ẹ̀ dìbẹ́tì Yusuf Akadi pẹ̀lú kanú àwọn ọmọ ẹ̀yìn gúrú màrájì tó padà gbà síláàmù àwọn èèyàn fọ́nú dẹ̀ mọ́ o ẹ wà wọ́n kì í ṣe pé àwọn èèyàn tó wá fún ẹ ṣáàjì àwọn ẹ̀sà alhamdulillah wàláì ẹni ọlọ́run bá fi mọ̀nà lọ́mọ́nà àwọn kan bẹ tó bìlífù pé gúrú màrájì ọlọ́run ni wọ́n ṣe ní in fact ọlọ́run sọ ọkùnrin tún lẹ́sọ̀ rí ọkọ̀ lọ ló ṣe kí ni o ló fi mú wálẹ̀ pé gúrú màrájì ìwọ̀ gbà pọ̀ lọ́run gúrú màrájì ó ní bàbá àbí òníyà ó ní ẹ̀ka lọ́dọ̀ bàbá gúrú màrájì ọlọ́run gúrú màrájì náà lọ́dá tàlọ́dá gúrú màrájì yíyà àwọn ẹbí gúrú màrájì gúrú màrájì ọdún ọdún mélòó ní ìsìn sọ kó ṣe bá dé kíní kan láìpẹ́ yìí ṣé gúrú màrájì lọ́dáwó lọ́wọ́ ìlọ́dá wọn jà síkìwé ìlọ́dá àmọ́dù bello ìlọ́dá gbogbo àwọn tó ti wáyé ṣáájú kíní o gúrú màrájì ṣé ìgúrú àwọn eléyìí ọpọlọ wọn ṣe kíní o wọn ti kó sínú sọ́kàwé kéèyàn máa rò pé ẹni táwọn ẹ bá gbọ́ news gbà àwọn ọlọ́pàá wọ́n mú gúrú màrájì níjọ́ wáyé nìbàdàn lọ́nà bódìjà gúrúmàrà jù ọlọ́ọ̀nà mú táwọn ọlọ́pàá táwọn ò lẹ́sì ẹ̀ ẹ̀yin wá tọpọ́ lọ ní gúrúmàrà jù gúrúmàrà jù kan tọ́ọ̀gì kan tí kẹ̀ máa ń gbókè nípa ọpá rọra láyé wá wọ́n mú gúrúmàrà jù lọ́nà bódìjà lọ́nà kílófẹ̀ tí ní òsì gbé tó tún àtọ́ tún apologize sọ́lọ̀ làwọn ọlọ́pàá mú làwọn security operatives mú bí gúrúmàrà jù tẹ́ àwọn obìnrin bá wọn tán àwọn tán ṣèjọba wọn ń lọ ọ̀dọ́ rẹ̀ tó bá fẹ́ destroy gbogbo bí ọwọ́ àkọ́gbà wọn ṣẹ́jú kan tani Guru Maharaj èèyàn lásán tí ń pẹrẹ ní nǹkan ọlọ́run Guru Maharaj eléṣù kan tí wọ́n sọ fún páàkì ọlọ́run àdúgbẹ́ tó ń tọ́ sànú wa o tó ìsìlámù sànú ọlọ́run àpadà sí mọ́jì òde bá wa o. ẹlẹ́kẹta ṣíríkù tẹ̀kírì ṣíríkù tẹ̀kírì wọ́n wà ìbádàtú ghairilla ẹ̀bọ pé à ń sìn kankan lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n nǹkan kó lè sún wa mọ́lọ̀ èyí ọ̀gá là ń sọ lẹ́ẹ̀kan èèyàn ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run pẹ̀lú pé kí nǹkan ó lè ṣe kí ni o kó lè serve as stepping stone pé nǹkan yẹn ni ó jẹ ọmọ ọlọ́run àáfàá ní kàṣíríkì mùtàkọ́bì nílíjà ìrìyà gẹ́gẹ́ bí ẹbọ tí àwọn jàìríyà kan ṣáájú tán máa ń ṣe tọ́lọ́mú náà kùránì sẹ́rílì náà ọ ń ṣẹlẹ̀ sáwọn àfóúnjálàbí pọ̀ nílẹ̀ Yorùbá tiwa yìí ìmí inú wọn gbà pé yàásìn ọ̀ràn àjẹ wọ́n sì máa ń sọ lẹ́nu láwọn tó ti jẹ́ pé kí ni òtí mọ́ ni wọ́n ti yòrò pé à àjẹ́ ilẹ̀ Yorùbá yàásìn ọ̀ràn o ìsàwákà ọ̀ràn àjẹ́ Yorùbá o kùrìsì yóò ọ̀ràn àjẹ́ Yorùbá o torí pé kùrìsì ìlú yẹn wọn nígbàgbọ́ sí ẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn àáfà àtọ̀jẹ́ lè mọ̀ mú mọ́sálásí ọmọ pọ̀ náà ọ̀nà tó ń bàjẹ́ lè máa mú ọ̀nà kíni ọ̀nà èrò èèyàn wá lọ mọ́sálásì wàlẹ́ ọwọ́ ń lo ìfọ̀pá àbà ìmọ̀ mọ́sálásì kí ló dé ẹ̀ lọ jágún ni lè máa mú ó sọ ìfọ̀pá ju babaláwo ó tó sọ kan kọ́ọ̀dì ó tó ti tọ́ orí ahọ́n ó tó sá gbẹ́rẹ́ gbẹ́rẹ́ aláàkẹ́ seventy three wọ́n sá ráǹdì rẹ̀ lọ́wọ́ àwọn agbádá sí àáfà wọ́n tó bá sáwọn kan sí gbáàyà gbẹ́rẹ́ twenty one wọ́n kàtà rírá ah ó ní ọ̀pá yẹn ah, ìwọ náà lọ́kùn inú ah ah ọ̀dọ́kùn inú wọ́n bá fi atare atare àtàwọn kíní tó máa ń lò láwọn tí máa ń lò wọ́n lò tí parí o odidi pẹ́pẹ́yẹ ọ̀jẹ̀ àṣejẹ pẹ́pẹ́yẹ wọ́n wá bá a ṣe pẹ́pẹ́yẹ odidi kan wọ́n lóorùn gbogbo egun ẹ̀tú ẹ̀tú ẹ̀ wọ́n sì gbèmí ó wá jẹ pẹ́pẹ́yẹ láàrin three hours ní wàá làágùn ikú wèrè wá kú lónìí. àbá àgbẹ̀kẹ̀yẹ ọ̀bá dàmà wọn lọ gbọdọ̀ pọ̀ ọ̀jẹ̀ tán á ó ní wọn náà ti dọ ọkùnrin bọ̀ wọ́n lè tán á ó tún tó ọjà àtọ́ máa lè á ó ní wàhálà ìpọ̀ wọn ni ipò tí wọn náà bímọ àáfà le tó bá wọn le tó bá wọn ìwọ ni ó sì tí máa fáwọn yóò lè ọmọ yóò gbowó ọmọ yóò lọ nìka yóò lọ gbogbo ló sùn á dùn níbẹ̀ yẹn lẹ́nu ìdílé láì tààlà mẹ́ta tó kù nínú mẹ́fà míì tá à ń bá a lọ tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ á ṣàlàyé jama gbogbo tá à ń sọ yìí kì í sọ̀rọ̀ àwàdà o ṣe é rí ṣíríkù ìlò burú jù ní ìsìláàmù o ẹni tọ́bẹ̀ ilé fọ́ tọ́bẹ̀ ilé lọ kó sínú ẹbọ iṣẹ́ rẹ̀ bàjẹ́ ó ṣòfò ayérayé o tọ́ ọ bá rẹ́ nìkan ẹni tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ṣé ẹ awọn míì àwọn nǹkan tó jẹ́ ìyàpọ̀ ọlọ́run ó tóbi jùlọ àwọn lọ́wọ́ wà lé ọ̀rẹ́ nìkan gbogbo àwọn ní máa ṣe sí i máa sẹ́yìn í máa mutí ó o tọ́ bá kò ra náà o kò ní gbogbo ètò ìsẹ̀mí ayé rẹ̀ arúgbẹ́mọ̀ ìṣíríkù jẹ ṣùgbọ́n wọ èé parọ́ èé mutí èé mu sìgá èé ṣe sìgá èé wúra ṣùgbọ́n olóńdè kan tó máa ń lò onífọ̀pá kan onígbètùgbètù tọ́kọ̀ fi bá wọn ó lọ́sẹ̀ àwọn ìyá kan tọ́kọ̀ pọ̀fọ̀sì tó fi ra ojú tó fi ra ọwọ́ tó fi ra bíyá ètè ìrẹsì ètò ọ̀fọ̀ sára aṣọ ètò òwe mọ́láwà ní oníkúndí kan tó ti dì fún ọ olóòka kan tó ọkọ̀ ti bọ́wọ́ oníkan tó dè má bẹ́ẹ̀ fìlà ní òjá àfà ní olè ṣe kí ni kò lè sí níta ẹmọ tó ń bẹ lábẹ́ fìlà àfà gbogbo eléyìí téèyàn bẹ́ẹ̀ lè kú ọ̀rọ̀ tí ẹ kọjá abẹ́ kí ni o èèyàn rà náà ni o àbọ̀ lọlé olóògùn ọ̀n lọ owó sẹ́ ẹ jẹ́ aṣọ́ra fún ṣíríkù o ẹ rí pé làásọ láti bí àìmọye ọ̀sẹ̀ sẹ́yìn táà ṣe kí ni o táà tí ìkú ń bẹ ṣíríkù tó bẹ ojú bẹ́ẹ̀ lọ abẹ ọlọrun nínú ọlọrun rẹ̀ ọlọ́mọ sí alẹ́lẹ́bọ̀ àpadà sí ikú tí máa ń dé báyìí lẹ́yìn ìgbà téèyàn ti ń tẹ̀lé tọ́lọ́n tàbí tí ó fi àti sí wa o já lè máa tẹ̀lé tí ẹ ká lè máa tẹ̀lé tànàbí rẹ lórí ìmánì òdodo tá à ní dẹlẹ́bọ̀ ọlọ́lá ọlọ́wà àkúwátá bíbá ìlà ìlà ọ̀gbìn subhanaka ilaha